الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àwọn àwọn إليك في الشريعة tó ṣe ṣẹlẹ̀ àtọ́ka sí pé ẹni tó bá ń ṣe ìsọkúsọ nítorí pé àwọn kan wọ̀nyí wọ́n tàpá sí ìpayà ọ̀wà kókó ọkọta ti fẹ́ mú lára sùúyàn náà ní ìpayà ọ̀wà yá ìlú kó ti ayyuha alladhina amanu kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ẹsẹ̀ sùúyàn lọ́rùn lórí yẹn kí ẹ bá ti ṣe sí lọ́rùn lórí àwọn kan síwájú yẹn. kẹlẹ bá máa páyà wà ìdí ni tọ́nà bí sọlọ́lá àdìsọ́lá fi hàn wá irú àwọn ọ̀wà báà yọ padà sọ ní dẹni tó ṣe kó ṣoṣo yá ṣùgbọ́n mi la dá lórí ẹ̀ kí ló ti wá ní àdìkà náà bí sọlọ́lá àdìsọ́lá kẹ́mi sọ ẹ̀mí lẹ́yìn tẹ́lẹ̀ hù mí sọ yá níyì ilẹ̀ ìjọ òwò làákọ̀ mélòó mélòó lẹni tí ń ṣoṣo yá tí òfin kàkà tí ó rí gbà látara rẹ̀ yàtọ̀ sí ebi àti òǹgbẹ lọ ó tún wá nu àhàdéhì ní man lam yada' qawla az-zur wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada' ta'amahu wa sharabahu tẹ́gbà tí lè fi ọ̀rọ̀ èké sílẹ̀ àti mímọ̀ fọ̀rọ̀ èké sí wà á ẹ̀ ní bùkátà sí kẹ́ mẹ́jọ ẹni bùkátà sí kẹ má mọ sòyàmù báwo kò lè nítumà ẹni tí ọba ti pa irú àwọn ọ̀wà jàtìjàtì bẹ́ẹ̀ tì tẹ́bá tí wọ́n mọ̀ pé àwọn ọ̀wà kan wà tó ṣe pé ṣíṣe wọn yóò mú kí sòyàmù wọn jẹ nǹkan tá à ní gbalada lórí ẹ̀ bí àwọn ọ̀wà tá a fi ṣàpèjúwe ìjọ tí yẹn bá ti mọ̀ pé òun ò ní lè bọ́ lọ́wọ́ wà wọ́n máa Ọ ma sọ̀rọ̀ èké ọ ma gbọ́gbọ́kúgbọ̀ wọ́n máa wọwọ́kúwò wọ́n máa sọ̀sọ́kúsọ tó sì tún yẹ kí rò lọ́ọ́ máa ṣẹ̀ṣẹ̀ yá ma tí mo kíkọ́ bá ṣe náà òfo iná ni wọ́n padà já sí tó sì tún máa ṣe bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àsọpọ̀ máa ṣe kó ti pé òfo náà ni já sí ṣùgbọ́n kí sọ pé mo máa ṣe nígbà tí wọ́n ti ń jẹ́ ó dàbí ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó fi hàn wá pé tó bá lọ sílé oníyàwó tó wá ṣe ìbéèrè kan lọ́dọ̀ oníyàwó yẹn oníyàwó ti ẹ̀ dáhùn àbó ti ẹ̀ dáhùn kò gbàgbọ́ a ò ní gba sọ láti kan fún onítàn fún ogójì ọjọ́ tí ogójì ọjọ́ yóò dúkú kalẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣe sọ̀lẹ́ gbàtó ti mọ̀ pé wọn ò ní gbà rárá wọ́n mọ̀ sí sọ̀láàtì lọ ni bẹ́ẹ̀ náà lẹni tó mutí tó wọn ní gba sọ̀láàtì tiẹ̀ náà bẹ́ẹ̀ bí a sọ pé wọn àti wọn tún fún wọn ní gbà lẹ́yìn ogójì ọjọ́ ni màá bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀lá tẹ́lá wọ́n mọ̀ sí náà ni tontu pé kò ní bí àtẹ̀wọ́gbà bẹ́ẹ̀ náà lẹni tí ó ti síwájú rí àkọọ́lẹ̀ fáwọn ọ̀wà tó ń wò ọ̀rọ̀ tó ń sọ ní tó òun wò ibi tó ń fẹsẹ̀ orin lọ ní ọ̀sán Ramadan yọ sọ ń dání tó padànù ládàá kò pé kọ́ ọmọ tó ṣe sùúyà dandan ọgbọ́dọ̀ sí orídẹ̀ẹ́lẹ̀ kákíyèsí nǹkan tó jà máa kàṣí dànù ẹnjẹ́ òní já ní ládàá olùwàkọ́mọ́sí wa lálásì dà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك